ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ọ̀mọ́ kí yí ìyá mi ní ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi wípé ẹ mà kúrọ̀lẹ́ ẹ káàsán lásìkò tẹ́ bá fi ń gbọ́ mi. gbogbo ọmọ Yorùbá ìròyìn ayọ̀ ni mo tún gbé dé o ìròyìn àlàáfíà ìròyìn ìdùnnú adúpẹ́ o bẹ́ẹ̀ ni ìròyìn ayọ̀ eléyìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o nítorí Ọlọ́run ti jẹ́ kí ọwọ́ tẹ àwọn tí Tinubu ránṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí tinubu rán níṣẹ́ láti tún lè tún fi wá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ti bà wọ́n báyìí débi pé ọwọ́ tẹ̀ wọ́n gbogbo àwọn ọ̀tá ilẹ̀ yorùbá bọ́wọ́ ó ṣe máa tẹ̀yìn lẹ́ẹ̀kẹ̀kẹ́ nìyẹn gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ yorùbá tẹ́ ò fẹ́ kí yorùbá nation wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ṣe máa kó sọ́wọ́ díẹ̀díẹ̀ nìyẹn ṣe ti rí báyìí èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé ọlọ́run wà pẹ̀lú wa ẹ lọ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run wà pẹ̀lú wa ni ṣé ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ gan báyìí àṣírí wọn ti ń tú débi pé orúkọ wọn ti jáde orúkọ wọn ti jáde o gbogbo àwọn tí ó dúró wípé Yorùbá nation ò ní gba òmìnira gbogbo àwọn tí ó ń dúró ọwọ́ ti tẹ̀ wọ́n orúkọ wọn ti jáde báyìí báyìí tó dẹ̀ jẹ́ wípé ah ṣẹ́rí ẹni agbójú òkùnlé ńgbà míì kò jẹ́ ni a gba ṣe mọ̀ pé àwọn tí ìjọba ń lò tó jẹ́ pé àwọn mùjẹ̀mùjẹ̀ ìjọba àwọn tó jẹ́ wípé wọ́n lò fi ṣiṣẹ́ láabi orúkọ àwọn mẹ́rin sí márùn-ún orúkọ wọn ti jáde bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tó yani lẹ́nu jù ni pé àwọn téèyàn ò tiẹ̀ lè fura sí rárá rárá rárá ni àwọn orúkọ ẹ̀ àwọn tó jẹ́ wípé kódà tó bá sọ pé irú nǹkan tó ń ṣe rèé ẹ̀ ní rọ́ ni ẹ̀ ní rọ́ ni ẹ ò ní gbàgbọ́ ṣùgbọ́n báyìí báyìí àṣírí wọn ti tú àṣírí wọn. ṣé ẹ wá rí iṣẹ́ mọ̀ páìpẹ́ ni bàbá wa Professor Banji Akíntóyè jáde tó dẹ̀ jẹ́ pé wọ́n ń kanra gan wọ́n ń para sọ̀rọ̀ kò sí nǹkan méjì ju wípé ara àwọn nǹkan tó fà náà nìyẹn nítorí most àwọn èèyàn téèyàn ò expect ni wọ́n ń takú ni wọ́n ń dúró sí wọ́n ń dí òmìnira ilẹ̀ Yorùbá láwọn tó jẹ́ pé a rò pé bóyá a tó jẹ́ ká fẹ̀yìntì àṣekìkì ẹ̀gún ló fi sọ́wọ́ ẹni àkọ́kọ́ ni bàbá wa Ọbásanjọ́ ṣé ẹ mọ̀ pé ó ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ ti sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé bàbá Ọbásanjọ́ takú ní sẹ́ wọ́n dúró pé Yorùbá nation ò ní wá sí ìmúṣẹ débi débi pé wọ́n ní kò sí nǹkan táwọn ò ní lè ṣe lé lórí láti fi lè rí i pé a ò gba òmìnira yìí ṣé ẹ ti rí i pé ẹni agbójú okùn lè ń gbà míì kò ń ṣe ni àgbà ṣójẹ kó jẹ́rù bàbá Ọbásanjọ́ níbi tí ó jẹ́ pé a ṣe ń sáré ká gba òmìnira tá à ń làkàkà ṣó wá jẹ́ kó jẹ́rù wọn pẹ̀lú gbogbo tẹ́nu ìgbà tí bàbá lò tí Ọbásanjọ́ lò lórí oyè ṣe é mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́ẹ̀mejì tí wọ́n lò lórí oyè yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà la lè fi sọ pé nǹkan báyìí ni wọn ò rí ṣe nítorí wípé yàtọ̀ sí pé wọ́n gbẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọlé a ò tún rí nǹkan mìíràn tí wọ́n tún rí ṣe fún orílẹ̀-èdè wa yìí pàápàá jùlọ fún Yorùbá bẹ́ẹ̀ ni fún Yorùbá náà bàbá ló wá dúró pa tiwa pé sẹ́ẹ̀ Yorùbá ò ní gbòmìnira ó ṣe jẹ́ pé ẹ̀yin àgbààgbà tí ẹ jẹ́ kẹ́ ẹ gbárùkù ti yorùbá nation ẹ̀yin gan ni ìṣòro wa ó ṣe jẹ́ ẹ̀yin gan-an ni ìṣòro wa ẹ ti ẹ̀ rò pé ṣé okú ẹgbú òṣù yín ni ó ti sú àwa tá a jẹ́ ọmọ ó ti sú wa a ṣe mọ́ ṣùgbọ́n tá a bá dẹ̀ ní pé ká ka àwọn nǹkan kan nǹkan kan tí bàbá ti ṣe tó jẹ́ pé ó ti fi tako yorùbá tó jẹ́ pé kò fi ibì kankan fẹ́fọ̀ ọmọ yorùbá bí àpẹẹrẹ àwọn ni wọ́n kọ́kọ́ yọ ìtàn kúrò nínú sílábọ̀sì yorùbá sílábọ̀sì nàìjíríà yìí àwọn ló yọ history kúrò ńbẹ̀ ó dẹ̀ di nǹkan tó jẹ́ pé ó ti di ìṣòro báyìí torí ọ̀pọ̀ ọmọ àìsìn wọn ò mọ ìtàn wọn ò mọ bí orísun ilẹ̀ yorùbá ṣe jẹ́ wọ́n ṣàkànṣe ni ìmí èèbó ni kúrà wàá máa gbọ́ I did know I, can, I cannot speak Yoruba. why ìgbà tó jẹ́ wípé wọn ò tún mọ wọn ò jẹ́ kí àṣà àti ṣe wa kó dìde ẹlẹ́ẹ̀kejì tó tún wá wà ń bẹ̀ ni wípé Muritala airport bàbá Ọbásanjọ́ ló sọ ọ́ di tàbókí bẹ́ẹ̀ ni wọ́n lọ sọ ọ́ di tàwọn Haúsá kí ló dé ṣé kí la gbà lọ́wọ́ bàbá Ọbásanjọ́ kí la gbà lọ́wọ́ yín ṣùgbọ́n o nígbà tí bàbá Ọbásanjọ́ máa ń sọ̀rọ̀ ẹ mú ẹ̀sùn tó kà fún wa ó nígbà tóun fẹ́ wọ ààrẹ wípé gbogbo ọmọ Yorùbá dúró tán ni pé wọn ò ní tẹ̀ka débi pọ́ fẹ́ dìbò fún òun ó ní wọ́n dẹ̀ adẹ̀ rí i pé a ò dìbò fún òun náà tó dẹ̀ jẹ́ pé àwọn Ìgbò àtàwùsá ni ìbò wọn gbé òun débẹ̀ so fún díẹ̀ yìí gbogbo nǹkan tó bá gbà lòun máa rí pé òun fi dí náà mọ́ gbogbo ọmọ Yorùbá ẹ wò ó ṣẹjọ sọ̀rọ̀ nìyẹn bàbá ọbadànjọ́ abba òkè ńgbà tá a dìbò fún yín gan kí lẹ kúkú wá rí gbé ṣe nílẹ̀ yorùbá tó jẹ́ pé nǹkan tá a máa fi ní à ó máa tiẹ̀ tún fi change mind yàn pé à lóòótọ́ àwa la jẹ̀bi bàbá yìí kò sí kànràn bẹ́ẹ̀ tún tà wá sóko ẹrú ni náà ẹ tún ti ń gbìyànjú tún ti ń ronú àtúntún ti tà wá sóko ẹrú èdè kí ló dé ṣe fẹ́ pa wá ni. ẹ wò ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ọlọ́run á tì wọ́n o ọlọ́run tó dójú ti sábàlátì àti tó báyìí á dójú ti àwọn náà ní orúkọ Jésù o bẹ́ẹ̀ ni o bàbá Akíntóyè is our leader bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi wọ́n ṣe kàkà kílẹ̀ kú kàkà fi wọ́n ṣe kàkà kí eku má jẹ ṣèṣe à fi ṣàwàdànù ni o Professor Banji Akíntóyè àti Sunday Ìgbòho ṣàlàwámọ̀ bẹ́ẹ̀ ni Yorùbá Nation no retreat no surrender bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe àwọn àgbààgbà àwọn ọba àwọn politician àwọn ọmọ Yorùbá játijàti àwọn alábọ̀dé president president Bọ́lá Tinubu kò ní ìfẹ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni ìjọba Tinubu ìjọba Fúlàní ni nítorí àdàmọ̀dí pé ó ń gba àṣẹ àdàmọ̀dí pé bóyá ó ń bẹ̀rù àti control torí gbogbo ohun tó bá ṣe tí Fúlàní bá nírọ́ tó bá pàṣẹ bíìrì tí fúlàní bá nírọ́ wọn ò ní rí kankan ṣe bàbá ọbásanjọ́ ń bẹ̀rù àtibọ̀tán ìkànnì yín o bàbá ẹ bẹ̀rù àtibọ̀tán wíwà láàyè ọbásanjọ́ kì í ṣe mímọ̀ ṣe o bẹ́ẹ̀ ni ó yẹ kí ó ní ìbẹ̀rù ọlọ́run pé á ọlọ́run tó ti ń pa mímọ̀ yìí àá kò jẹ́ kó o wá ṣe báyìí bàbá ọbásanjọ́ kò jẹ́ kẹ́ ẹ ṣe báyìí torí pé àgbàlá pè bẹ́ẹ̀ ni Àgbàlá Pèyí Ṣọ́láyẹkẹ tún mú wa sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì Fúlàní pa wá nílẹ̀ Yorùbá inú yín dùn inú yín dùn sí ìdájọ́ Ọlọ́run ju ti ẹ̀dá lọ gbogbo ẹni tó gbogbo ẹni tó ń wá ìṣubú ilẹ̀ Yorùbá tó ń wá ìṣubú Yorùbá nation Ọlọ́run á gbé yín ṣubú o ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ ẹ jẹ́ yá mi yàn pé Yorùbá nation ni o ó dàbọ̀.